bàbá yìí ló lóyún. ó mọ̀ but ọwọ́ á ní kẹ́ ẹ gbé fún ẹni yìí wàá gbọ́ mi ìwọ náà sì agree. èmi ò agree. bí àwìlàdé ọ̀rọ̀ kù sí ibi àwìlàdé ọ̀rọ̀ kù sí ibi àwìlàdé ọ̀rọ̀ kù sí. bá tẹ́ǹtì ta lẹ́lẹ́rìí tẹ̀yìn. broda mi ló wà mẹ́rin. amọ̀dà ah baba salamu aleykum. wa aleykum salaam. ẹ ká alẹ́ sà yes sà yes sà ẹ dákun ẹ máa wọ bí sà bàbá yìí ta lẹ́lẹ́rìí yín. àwọn ẹlẹ́rìí mi náà máa dóye sà. Ah, lẹ́pọ̀ tó yìí. àfàtọ̀ bá aṣọ kọ́ náà wà mí. Ah! bí àwìn náà dé ọ̀rọ̀ ibi àwìn náà dé ọ̀rọ̀ ibi àwìn náà dé. sọ ọmọ bàbá yìí rí. mo mọ̀ wọn. kí níbo ló ti mọ̀ wọ́n. mo mọ̀ wọ́n ní ibi tí ní lálùkùn. níjọ́ tó o bímọ ńgbà tẹ́ fẹ́ sọmọ rẹ ló kọ sórí wọn. mo rí wọn wọn wá. sáwọn náà sọmọ ló kọ àbáwọn kọ. nítorí ìjọ súná ọmọ ọ̀rẹ́ mi yẹn gangan gangan ni mo fẹ́ tí ó wá bọ̀tí máa ti òrí wa mọ́ òun ni mo fi sọ yí pé mi ì mọ̀ ń pa ẹ̀ ṣẹ́ńgẹ́tì mi òun ni mo fẹ́ tó wá sí ibi ìbàgàn kan mi ìfẹ́ tí àwọn àfáà yìí tó wá nítorí gbàrà tí mo ní oyún yìí ọ̀rẹ́ mi mọ̀ ẹni tó ní ó wá ní pé ta gbé fún ilé mo wá ní kó rí bẹ́ẹ̀ mo ní tó bá yá ọ̀rẹ́ máa di wàhálà tẹ́gbọ́n mo mọ ibi tó ń gbé ni màá wọ débi but àtìgbà tí kálukú ti di páàtì mi ò rí mọ́. so Zainab yẹn mọ̀ wípé bàbá yìí ló lóyún. ó mọ̀ but ọwọ́ á gbé fún ẹni yìí wàá gbọ́ mi ìwọ náà sì àgbè. èmi ò àgbè mo ní tó bá yá mo ní ọlọ́mọ máa béèrè ọmọ ẹ̀ ọ̀sá àgbà bẹ́ẹ̀ ṣe ṣe ń gbà yẹn. mi ìgbà bẹ́ẹ̀ gbogbo bíi ti. n sọ̀rọ̀ bóyá tí mo sọ yẹ. ó yé mi mò ń dáhùn. mo mọ̀ pé òun dá mi lóhùn dáadáa bọ̀ bóyá tí mo sọ yẹn ò Zainab ní ká ẹ gbé fún ẹni yìí. bẹ́ẹ̀ni ẹ wá gbé fún. no a gbé fún o nítorí ìgbà yẹn mo máa ń jóye pé òun kọ́ ló ní ọmọ òun náà jẹ́ tó máa ń sọ yóò ní pé ti lọ gbé ọmọ fún ẹni tó ní ọmọ sá. nígbà tí ọkùnrin yóò bọ lájọṣepọ̀ rí tẹ́ ẹ̀jọ́ ṣe ẹ̀jọ́ bára yín lájọṣepọ̀ rí bó ló ṣe jẹ́ tí wọ́n ní ẹ̀gbọ́n ọmọ fẹ́ẹ́ tẹ́ ẹ̀jọ́ lájọṣepọ̀ rí. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹmọ pọ́jọ́ yẹn béèrè lọ́wọ́ mi mo ní ó kẹnu sí mi rí ipò òun fẹ́ fẹ́ mi mo dẹ̀ sọ fún yín pé. ṣe bọ́ gbà. mi gbà. mo sọ pé ẹ̀ẹ́dẹ̀jọ́ ní ìkẹ́kẹ́ pọ̀ rí. ẹ̀jẹ̀ mo ní pé tí máa ṣe ẹjọ ní nǹkan kan. àjọ ah, ní nǹkan kan papọ̀ rí. bó o lo ṣe bó o ní ẹni tí ọ̀bọ ní nǹkan pọ̀ rí ṣe di ẹni tí bàbá mi ẹ̀ ń gbọ́ mi. ẹ̀yin náà sáré pọ́nrọ̀ ó ti ń takò làákàyè kájọ máa fi ojú fo kájọ máa wo ni o. <laughs> kábíyèsí ọlọ bàbá ẹ bá súnmọ́ microphone kí ló dé tẹ́ ẹ̀ gbà bí ọmọ. ẹ ṣe ọjọ́ tí arábìnrin tó bímọ ó dẹ̀ pè mí pé òun bímọ o ọlọ́run ó wò. bàbá kí ló dé tẹ̀ gbàbí ọmọ. iná mò ń ṣe lálàyé mi ò sí lẹ́jọ́ yẹn mo wá láti sọ pé kó kípẹ́ kí n fi dé. ìgbà tẹ́ dé kí ló dé tẹ́ ẹ dé. ìgbà tí máa dé ó ń sọ fún pé òun fúnra ara òun kọ pé kíní ẹ̀ ń kọ ó ti mú ó dọ̀tí ò dá wa mi tó ń gbé sí mi là ń pé ibi tó ń wà. bàbá kí ló dé tí ẹ wà láyé tí ẹlòmíì ń bá yín sọmọ lóko lọmọ tẹ ẹ salaamaaleykum. waaleykum salaam wa rahmatulahi barakatu. abẹ́ ma binu mo Ma pé ṣèṣì wọn ń run yín nú mọ̀ o ṣùgbọ́n ẹ mọ̀ wọ́rí mọ̀ ń bọ̀ sẹ́yìn <laughs> lẹ sọ ọmọ ọmọ ìlú ọkọ lóòótọ́. pẹ̀lú ògùn ta ló pè yín láàfáà kẹwàá sọmọ lóko. abidin. ta ni bàbá ọmọ tó fún yín lóko ọmọ. abidin. ta ni yọ ọmọ tó jókòó ń bẹ̀ náà. ẹ ńgbà tẹ pé bàbá ọmọ jáde ta jáde. ẹni tó jáde náà ni. zainab sì wà zainabu. sa. ọwà ọwà ń bẹ wàá dúró rọtí yẹn pamọ́. ọkùnrin bá ṣe rí yẹn ló wí bá ṣe wí yẹn ló wí. mi lè sọ pé wọ́n pa ọmọ mi nítorí ọjọ́ yẹn a sọ fún yín pé tó má ṣe súná ọmọ ó dẹ̀ lóun fẹ́ fi gba owó lọ́wọ́ àwọn ọ̀gá òun oníkọ́ má ṣe súná. ẹ mo sọ pé tó pọ̀ ọ̀rẹ́ mi yẹn wà ń bí èmi mi yẹn náà ni. ọwọ́ ìtọ́ ti sọ ẹjọ́ ẹjọ́ conspirator hmm, ẹ̀yin méjèèjì ẹjọ́ conspire láti ṣe wùwà bíi ni fine but tí mo wá bí ẹ́ sì ni pé ìwọ sọ fáwa sẹ́rí ẹ má máa wo èmi o ní sùúrù sẹ́rí mi tẹ̀ ń wò yìí fulufulu jẹ́rọ ni mi ń jẹ́ nǹkan kan ṣùgbọ́n ẹ máa wọ lọ́hùn ẹ sì máa wo àwọn tó gbọ́n jù wá lọ tí wọ́n gbọ́ wá lé ẹ̀rán abuse ẹ̀rán abuse sense of risk ni wọn ẹ̀ ń sọ fún wọn pé wọn ò ní làákàyè ó wá dùn wọn ẹnu ẹ ló fi sọ ń bí lọ́jọ́ yẹn pé ẹ kó mọ ẹ sọmọ lórúkọ oní bàbá yìí ló fún ọmọ ní azeez in tó fàjà èmi àti ẹnjọ náà ni pé mo ní òkè kí ni orúkọ ọmọ o orúkọ tí màá yí láwọn fún ọmọ lọ kọ́kọ́ sọ ọwọ́ afẹ́ yìí in fàjà wa lọ́jọ́ yẹn nìyẹn náà mo dẹ̀ ló sọ bẹ́ẹ̀ mo dẹ̀ ló sọ bẹ́ẹ̀ gbogbo ayé dẹ̀ gbọ́ now ọlẹ́ ẹ̀kọ́ mọ ọlẹ́ ẹ̀sọmọ ló kọ àfa àtọwà sọmọ ló kọ lójó. nǹkan tó jẹ́ ń sọ bẹ́ẹ̀ ń gbà ẹ̀ ni pé mo fẹ́ tí ọ̀rẹ́ mi wá lórí ìjókòó ni. ẹ fẹ́ sọ̀rọ̀ àfa. Mm torí programu ọjọ́ yẹn mi gbọ́ àmọ́ bó ṣe dàárọ̀ mo sáré pé àwọn ọ̀rẹ́ mi ń pè mí láti gbòòrò hello bó o ní bó ṣe dàárọ̀ lẹ́yìn ìgbà mo sá ń gbọ́ yẹn bẹ̀ mi kò yé mi mo kàn rí Abidin àtàwọn sísè tán dé ọ̀rọ̀ tí oníṣúná ọmọ ọmọ ti di pé wọ́n ní àjókòó súná ọmọ ní ọlá àjókòó súná ọmọ ní wọ́n sì ti ní wá mi ní àgídìgbò ọ̀dà gbọ̀rọ̀ ti rí báyìí musa fi sẹ́mi pé àjọ lọ but ta ló sọ wípé bákan ó ní bàbá tẹ́ǹtì ẹni tí mo mọ̀ ní bàbá tẹ́ǹtì bàbá tẹ́ǹtì lọ sọ bẹ́ẹ̀ mo dẹ̀ mú nọ́mbà wọn ẹ̀ ló bàbá báyìí báyìí báyìí báyìí báyìí wọ́n làwọn kọ́ làwọn dárúkọ mi orúkọ kọ́ àlọ́ ọmọ tí ẹ ń sọ̀rọ̀ tí ẹ ń sọ̀rọ̀ ń pa rẹ̀ yẹn báwo ló ṣe jẹ́ àwọn yọjú sí mi. sẹ́wọ́n á sí mi. pẹ̀lú ògo ọlọ́wọ́n yọjú lálẹ́ àná. kí wọ́n wá sọ gbà tí wọ́n dé mo ní bàbá bó lọ́rọ̀ jẹ́ tí ẹ sọ tí ẹ sọ lágídígbò bó ló ṣe rí ah, àwọn ò ní parọ́ o wọ́n sọ̀rọ̀ yẹn tó sápọ̀ mo ní gbogbo tẹ́ ẹ sọ yìí kò ṣeé kọ sílẹ̀ nọ́mbà one ẹlẹ́ẹ̀kejì kò èsì rẹ̀ bẹ́ẹ̀ ti ń sọ yìí lọ́dọ̀ tèmi torí pé ńgbà tẹ́yìn lọ èèyàn mi nìyí kò sọmọ ìlú ni àwa ẹ̀yin náà sì rè èèyàn mi nìyí jẹ́ jẹ́ ń gbọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́lọ́dọ̀ bàbá lógun jẹ́ jẹ́ kéléjì òkú gan gbọ́ tọ́lẹ́ léjì òkú gan pè mí ní ènì. etí òkú lẹ ti wá. pẹ̀lú ògo ọlọ́run. etí òkú tí mo ṣẹ̀ṣẹ̀ kó dé ẹ̀ gbọ́ pé mo ti kọ́ lẹ́sẹ̀ etí òkú ni. ibẹ̀ láti wá ṣe léyàfa. Ah, ẹ pè wá. kí ló kọ àdúgbò náà. Ah, mo gbé. ẹ pè mọ́mú ìlú. Ah, ẹ mọ ìbínú á padà pè yín. ẹ̀bùn fàṣírò àgbà lù lè mí. á padà pè yín ẹ mọ̀dọ̀ wa. Hmm. ẹ mú bọ́rọ̀ ti rí i mo ní ọ̀rọ̀ tẹ́ ro kalẹ̀ lọ́dọ̀ tèmi o ẹ̀jẹ̀ bí o ìdí ní ìsìn ni wípé bẹ́ẹ̀ ti mú lọ tẹ́ mú bọ̀ yìí ọ̀rọ̀ yẹn ò kúnná ọgbọ́n wo ni báwo lẹ ṣe fẹ́ torí pé bọ́rọ̀ ti ń lọ yìí nípa pé ọmọ tì ń yìí ẹni tó bá ti ń jà ẹ sáà ń gbọ́ pé ń jà wọ́n ń dárúkọ yín wọ́n ń jà wọ́n ń dárúkọ yín ẹ̀yin sẹ́yìn lẹ́yìn fẹ́ ilé yín kọ́ ló wà nígbà tí ìṣẹ̀lẹ̀ yín ló tọ́dẹ̀ jẹ́ lé Abidin ló títí tó fi bímọ báyìí ṣe débẹ̀ náà tá a fi sọ́kọ ọmọ wọn náà mọ̀ pé èmi mọ lọ ọ̀dà bọ́rọ̀ wa ti rí yìí nísìn tá a bá dá gidigbo wọn ní ah, àwọn àwọn kọ́ làwọn lọ mọ̀. bàbá sọ fún bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni ẹ̀yin kọ́ mo nítorí pé ọ̀rọ̀ yẹn nísìn bẹ́ẹ̀ ti ń gbé kalẹ̀ yìí ká tó débẹ̀ ká wá kọ̀rọ̀ máa pọ̀ dá àwa tá a lọ kò kúnná tó pẹ̀lú ọ̀rọ̀ tẹ́yin sọ kalẹ̀ bẹ́ẹ̀ ti sọ lọ yìí. mo lọ béèrè pé kí ni ìtumọ̀ àfa. naam wọ́n wá sọ pé wọ́n mú láti inú alifon. kàn wá èèyàn kan bíi one thousand. pé kì í wá ṣe pé ọmọ èèyàn náà àbọ̀mọ̀ kúkú já àbọ̀mọ̀ èèyàn bú pé etí ọ wà nínú tọ́lọ ni ọ wà nínú ọ̀làkàyè wọn ni tí wọ́n bá ti nímọ̀ Kùránì. etí hmm. bàbá tẹ́ǹtì ó fojú yín rí lónìí bórí lẹ́yìn rìn jáde ni bẹ́sẹ̀ ni ẹni ọ̀làjọ wa ẹ dìde kí n dìde. ah ẹ dìde ẹ má gbọ́n tí ó ṣẹlẹ̀ o ẹ sá dìde ẹ dìde ẹ má bọ̀ sá salamu aleykum. wa aleykum salam wa rahmatulahi wa barakatu. ẹ̀gbọ́n ni ẹ jẹ́ sí bàbá tẹ́ǹtì àbábúrò wọn. ẹ̀gbọ́n ọmọ jẹ́. ilé yín ni wọ́n ti bọ́mọ ìsùn tí wọ́n fi fún lóyún. ẹ tó ṣẹlẹ̀ ni pé bàbá orí ọmí. sá. ẹ inú mi dùn tí mo mọ̀ yín lónìí. ẹ torí pé mi ò rí irú yín rí kejì ògbó ti dáyé náà kí ló fà á ni pé gbogbo ibi atẹ́gùn dé ni máa ṣàdúrà fún yín mi tó àdọ̀dẹ̀ àgbáyé pátápátá ipa pé òdodo tẹ́ ẹ̀ máa sọ ẹ̀fẹ́ yẹn jẹ ẹ̀fà bòsí torí pé ìgbà kù ti ń bẹ adáràn ọ̀ràn la dá adáràn gbà ń bẹ hmm. ẹ̀ ń ṣàbòsí ọmọ ni gbogbo tàbí ṣeré ìyá ni ó tó náà kọ́ tí n bá jókòó ti rédíò ìgbà mi ń bẹ mo bẹ́ẹ̀ lé pé láàárọ̀ ọ̀la ẹ̀yẹ̀ wá ṣàdúrà fàlàjì ipa òdodo ipa gbé gbogbo bẹ́ẹ̀ ṣe máa ṣe eléyìí ẹ tẹ̀lé lọ ibi ẹ bá sọ pé wọ́n ń pààyàn bẹ́ẹ̀ ẹ tún débẹ̀ ló máa sọ yín lọ sọ yín bọ̀ pé òdodo wọn yẹn léyìí ah, bàbá ojú òde tí ẹgùnlé ayọ̀ ẹ̀mí yóò gùn agbára tó lè ká yín agbára tó lè ká yín gùn lẹ́yìn èèyàn náà ìjẹ́ ẹjẹ́ mọ̀ pé àwọn àáfàá àti àwọn sàṣìkiri inú mi máa dùn mí sún lóru tẹ tẹ bá ń ṣe àṣekiri yẹn báyìí èmi gbọ́dọ̀ mọ èmi náà ayọ̀ máa ṣe ní ní bí ẹ ṣe ń kí ọlọ́run torí pé mi ì tó lóhùn àwọn àfa yẹn rí tó mọ àwọn àfa ọ̀hún ah inú mi máa dùn dé ah bàbá ẹgúnlẹ̀ ayọ̀ ẹgúnlẹ̀ ayọ̀ ọlọ́mọ bá ń sọ yín yọmọ pẹ̀lú yín yọmọ ṣáájú yín yọmọ kan yín agbára tó ní ká yín láàárọ̀ lọ́sàn-án kò ní kọ́ ọmọ yín kò ní ká gbogbo àwọn òṣìṣẹ́ ètò yìí pé ara tá a wí nìyẹn ó ti sọ pé nù wà lóun ó ti máa fa àwọn màláìkà yọ àwọn dùdú mẹ́rin wọ́n máa fẹ́ tó náà kọ́ ni pé now ok ṣe é rí ọ̀rọ̀ mi kò ní pọ̀ màá gé ok nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ọ̀sán fanlé ó ní àwọn baálẹ̀ alálùpọ̀n wọ́n ní ká wá ok mo lẹ́gbọ̀n tójú mi lọ àjọ lọ ni àjọ lọ sọ́dọ̀ àwọn baálẹ̀ òní nígbà débẹ̀ ok wọ́n pe ọ̀gbẹ́ni obìnrin náà jókòó náà jókòó kankan ok. okay bóòlù yóò ṣe jẹ́ àwọn bàbá yẹn wọ́n ti ń bọ́ sọ ti pẹ́ kó tó di pé wọ́n ní kí wọ́n pẹ́ àwa wá tètè máa sọ èmi mọ lọmọ ìwọ kọ́ lọ lọmọ kankan náà nígbà wọn náà débẹ̀ ní nǹkan bíi tírì afa ọ̀rọ̀ yẹn títí tí débi wípé eléyìí ó dúró ìwé dúró pé èmi lọ lọmọ ìwọ kọ́ but ojú ń ti àwa irú kiri lè mẹsàn-án ọmọ ìlú ọlọmọ ìjà o torí pé kò ṣeé sọ kò ṣeé tú ọ̀rọ̀ ọ̀hún ò lé now nígbà tó wá ń lọ bíi six thirty àwọn bàbá ọ̀pọ̀lọpọ̀ bá ń san ẹlẹ́sàn lé àwọn bàbá balẹ̀ lójú ogun wọn á dáhùn pé àwọn ní meeting oníjóyè òkè àdìdé nígbà àdìdé àti ìkáìlà àkàlà sáárì àwa lọ mọ́sáàsì òun náà lọ àkàlà sáárì ẹ̀gbọ́n mi ní aládé ọ̀rọ̀ yìí mo ní àgbọ̀dọ̀ lọ́lé èmi ìta àṣe á padà lọ́ọ̀dún bàbá wọn ẹ̀gbọ́n mi lèmi kì í sọ̀rọ̀ gba ọmọdún abájẹ wọn ayé àbàdàn arábàdàn aláìlọ wọn yẹ ti lọmọ láàlẹ lọmọ ní bí ọ̀rọ̀ yìí ṣe rí mo ní ok èmi ń sọ lórúkọ ẹ̀gbọ́n mi gbogbo bá pé ìyàwó ọmọ gbogbo ẹ ayọ̀ǹda ẹ̀fọ́kùnrin ayọ̀ǹda rẹ̀ fún àtìyàwó àti gbogbo ẹ ayọ̀ǹda rẹ̀ fún àwọn ọ̀fẹ́ nǹkan báyọ̀ fọ́ gbá àbùkù àwọn akọjá bẹ́ẹ̀ now okay aago mẹ́sàn-án la kò lálùpọ̀ Baba. níjọ́ yẹn aago mẹ́sàn-án la tó wọkọ̀ ìbàdàn wa okay but nígbò di àárọ̀ ọjọ́ kejì sunday lọ̀rọ̀ yẹn bọ̀ nígbò díjọ́ kejì monday okay àbúrò mi pè mí pé ah, bọ̀dá àwọn ọkùnrin mọ́tò mọ́kè ìgbé àgídìgbò wà nǹkan kan gbà wá à ah. ok àwọn tá a sọ̀rọ̀ fún wọn lẹ́sọ̀ pé à ń rí i pé à ń sọ fún pé àwọn tí wọ́n pé torí àwọn bàbá ń kí a pé à ah, ayọ̀ǹda ní ẹ̀ ayọ̀ǹda mo ní àwọn òfin kaba ok lọ bá mú wa ok àti olóńjọ àgídìgbò. bàbá. náà nígbà tó lọ àgídìgbò sọ náà ni pé àwa la àtọmọ àti gbogbo ẹ àwa yọ̀ǹda gbogbo nǹkan bá ìyàwó ọ̀fẹ́ mẹ́sàn-án. nígbà tẹ́ ẹ yọ̀ǹda ǹjẹ́ ẹ bá àbúrò yín sọ̀rọ̀. ẹ bá yín sọ̀rọ̀. la yọ̀ǹda ok àti àjọ náà wà jókòó gbogbo. yín sọ sílé pé òun ò yọ̀ǹda pé DNA test pé òun lọ mọ. bọ́ kò yé mi ọwọ́ àti jẹ́gbẹ́ torí pé àwọn àti àjọ̀ǹda àti ìyàwó. ọ̀dà bẹ́ẹ̀ bá wá yọ̀ǹda àwọn ọ̀fẹ́ àgbà. ọ̀dà because ẹ máa gbọ́. mo gbọ́ aláàjì. ẹ lè yọ̀ǹda à ń láti mọ̀ pé ta ló ní ni kì í ṣe pé bóyá ká yọ̀ǹda lásán ta ló ní gan kí bàbá tẹ̀ǹtì proof fún the whole world ìyàwó tó wà nílé máa yí ibi dín ní bó ṣe jẹ́ pé ọmọ rẹ̀ bàbá tẹ́ǹtì ló ní bàbá tẹ́ǹtì wọ́n àti bàbá tẹ́ǹtì máa ń sọ̀rọ̀ abẹ́ ìsọ̀rọ̀. wọ́n náà fẹ́ bá wá sẹ́ńtà ìmọ̀ kan. ẹjọ́ sọ̀rọ̀ àjọ sọ̀rọ̀ ṣùgbọ́n gbà láwọn fẹ́ bá wa sẹ́ ẹjọ́ sọ̀rọ̀. ẹjọ́ sọ̀rọ̀ fine ọmọ wọn ládùúgbò. bọ́mọ wọn níbi sọ́ọ̀bù tí wọ́n ti ń ṣe. àwọn náà mọ bìdínì. nọ́mbà wà bẹ̀ ni pé bàbá tẹ́ǹtì ò lè sọ pé àwọn ò mọ̀ pé bìdínì ìní ọkọ ọmọ yìí ìní wọ́n jọ ń fẹ́ra wọn bàbá tẹ́ǹtì jẹ́ ẹni tí ọlọ́run ọ̀dá tì jù mọ́ rárá ìmọ̀ o wọn péǹtì fámìlì yín dáa kankan ẹ foríjì mi o ẹ jẹ́ ngúnlẹ̀. ẹ̀gúnlẹ̀ kí tó sọ̀rọ̀. gbogbo ẹbí kọ́ ni ọmọ bọ́ síta kí wọ́n tó mọ bẹ́ẹ̀ bí ṣe rí. ok sir ẹ ṣe. èbùsù tí wọ́n gbìn tí wọ́n bá gé díẹ̀ ńbẹ̀ tí wọ́n bá jẹ́ nígbà ìgbodò tí wọ́n da kan bó padà tó bá tún rọgùn tó di àsìkò oṣù ẹgbẹ́ tí wọ́n bá wú jáde ẹni ọba lójú ọ̀nà mọ bí àwọn ti gẹ̀ẹ́sù tán jẹ́ ń gba ìgbodò tó korò tó bá di pé ẹgbẹ́ déyọ iṣu ìkoròjò ni èèbù wọ́n gé lára rẹ̀ ni kì í ṣe ti holy su ó tún ti yọ̀ mí bàbá nínú oko àwọn ọsàn kan ń bẹ tó yẹ pé ìbá àpọn báyìí àti mọ àwọn ọsàn tí kì í dùn bẹ́ẹ̀ làwọn àgbálùmọ̀ kan wà igi àgbálùmọ̀ tó yẹ pé kò síbẹ̀ ṣe tẹ́ ẹ bá débẹ̀ tẹ́ ẹ ká mú bẹ̀ àgbálùmọ̀ yẹn kì dùn ẹ ti mọ̀ wọ́n èso wọn ló já mọ̀ bàbá tẹ́ǹtì jẹ́ èso tó jáde sáyé láti inú fámìlì yín tí wọn ò sọ yín ló kọ rí ẹ mọ̀ gbọ́ o láti tọ́ta ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí bí bàbá tẹ́ ti ṣe dàgbà tó yìí tí wọ́n sọ méke tó yẹ pé wọn ò tí ì bí wúwa tó yẹ ti ṣàyè bọ̀ tí wọ́n ti bí ọmọ tó jọ ọmọ yìí lọ káwá bí bàbá tẹ́ ti léèrè ọ̀rọ̀ kí wọ́n wá láwọn ò ní sọ̀rọ̀ táwọn ọ̀bá rí mí ìdí àwọn ìmí ìdí wọn tí wọ́n wí náà ló dé yìí tí ọ̀rọ̀ kankan ọ̀dá ṣáká lẹ́nu ẹ̀ àwa ti parí ètò mọ̀tàn lọ́jọ́ ẹ̀ka tó mọ̀ wípé wọ́n yan ọmọ ìjẹni ó rẹ̀ díẹ̀ wọ́n take advantage ẹni i'm telling you hundred percent baba tent say baba tent wọ́n ti dáhùn pẹ̀lú tẹ́sẹ̀ yìí wọ́n take advantage ọmọ ẹni wọ́n wá ń da ilé ẹ̀ láàmú ẹnìkan ló lọ́mọ ẹnìkan kọ́ ló lọ́mọ àwọn ọmọ pọ̀ wà nílé máa yí ni àgbàlagbà wọ́n wá ṣe lágbàlagbà ẹ̀yin ẹbí wá sọ fún wọn pé ẹlẹ́yọ̀ǹda o bàbá ṣèwé can i have the paper bàbá ṣèwé pé àwọn wọ́n ṣèwé ní sáré sílé pé àwọn làwọn ní ọmọ o àwọn lọ kó wọ́n wá wọ́n tún kọ date tá a ṣe dna test Monoke, let the matter when they brought the pot to my table i told them let the matter rest don't bring this matter on here since baba has promised to bring money for dna test let's wait for him ọjọ́ pé bàbá ò mú owó wá mọ́ bàbá ò respond mọ́ Baba náà wọ̀n mọ́ ibi tó ọmọ ìwà mọ́ náà wọn mọ anything tí Wùmí bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n ọmọ kékeré kò tiẹ̀ tọ́ sí Wùmí gan mọ́ kéènì kí ni mo fún ọmọ lóyún láì mọ̀ràn rẹ̀ ká tó wá sọ̀rọ̀ wọn táwọn bá fẹ́ péǹtì ẹbí yín dáadáa ṣé bí tìjú yẹn lẹ sá fún tẹ́ ẹ fi ní ẹ̀yọ̀ǹda ọ̀rọ̀ rúrù lọ̀rọ̀ yìí o àwọn wádọ̀ wà àwọn làwọn yọ̀ǹda àwọn lọ́mọ àwọn ni okay let's do DNA test to prove that the baby belongs to you He doesn't show up again tẹ́ bá rí bẹ́ẹ̀ ṣe ń ké gbogbo ọmọ nàìjíríà ẹ̀ gbọ́ rédíò lálẹ́ ọjọ́ yẹn ni yóò dùn yín bàjẹ́ ó dìgbà tó ọmọ ilé ìbàdí káwọn tó sọ nǹkan kan ibùdó ìwé tí wọ́n kọ ìgbà tó yóò sí mbẹ́ we read it for him he couldn't respond. alaji eh, alaji. ẹ bá ń sọ̀rọ̀ mo ti fún láyé tí yóò eh, bàbá mo fẹ́ bá sọ̀rọ̀ lálẹ́ yìí. ẹ wọ́n ṣàlàyé eh, alaji ẹ ṣeun ẹ̀mí yóò gùn ojú òní tì yín dáadáa yìí ló bàjẹ́ now ẹ mọ̀ pé tọ́rọ̀ bá ti débi ó ti débi òdodo ó ti débi ọ̀rọ̀ ọmọ nàìjíríà ó ti torí pé èmi ṣe é rí àwọn tí wọ́n ń fún yín ní àdúrà wọ́n pọ̀ ju àwọn tí ẹ bá lòun kórìíra ayé ìkà ẹ bá ní tẹ̀sán ẹ bí ìgbà ìgbà sẹ́rí. nígbà tá à ń sọ ọmọ náà kọ sí bàbá tẹ́ǹtì mọ̀ síbà yẹn. sẹ́rí bí nǹkan tó bá ti bàjẹ́ aláàjì ẹ ayọ̀ ẹ bá ní sẹ́tù ẹ bá wọn jútù sí ẹ bá ní yẹjú rẹ nítorí pé náà ok lálùpọ̀ ní iléeṣẹ́ tiẹ̀ wá kí wọ́n mọ́ sọ̀tà káàrin wọ́n mọ́ bàjẹ́ kí wọ́n ẹ bá ní yẹjú ẹ torí pé tí nǹkan bá ti ṣẹlẹ̀ ọlọ́run lórí bẹ́ẹ̀ kò sí torí pé bàbá tí ìkú gbogbo àwọn nǹkan tí bá ń ṣẹlẹ̀ èèyàn ṣùgbọ́n náà ní èsì torí pé nítorí iwájú ọlọ́run a gbọ́dọ̀ máa ká máa ṣe ètò nítorí àmọ́ ṣe tá a ṣe káyìn torí ó bí alẹ́. tó bá ṣe irú bàbá àti irú bàbá yìí náà jọ ń jà sọmọ. ó dùn gbọ́ irú ọmọ yìí àti bàbá. àmọ́ rí bẹ́ẹ̀ o ti ṣe é léṣe kò kí ni ó wí ẹ tí nǹkan bá ti bá kí ló fẹ́ wí. o lè ẹgbìlẹ̀ ẹgbìlẹ̀ ẹgbẹ́ ọmọ gbòòrò gbòòrò ṣùgbọ́n bàbá àti gbogbo ẹ̀yọ́ ẹ̀gúnlẹ̀ ayọ̀ ẹ bá ní ọ̀tún àtòsí ẹ bá yanjú ẹ̀ dáadáa yóò. àfa ẹ fẹ́ sọ̀rọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ mo bọ̀ mo bọ̀ ẹ fẹ́ sọ̀rọ̀. bàbá tí wọ́n sọ ọlọ́run ìka rẹ̀ pẹ́. àmín. ọ̀gá Oríyọmí náà ẹ lọ́wọ́ ẹ lẹ́yìn sí. ẹ bá a súnmọ́ kí ni rẹ̀. ọ̀gá Oríyọmí ẹ̀rín àárín yín pẹ́. bàbá ó tẹ̀ ti sọ̀rọ̀ tó pọ̀ lánàá ilé ọmọdé ti jẹ́ kí wọ́n mọ̀ pé bẹ́sẹ̀ rojọ́ ìtẹ́ bá rò lágídígbò màá ní ká lọ tọ́jú yín ni o rísìn àbátẹ́ni sọ ní pé ẹ yọ̀ǹda lánàá ní mo bú ọsẹ mo ní kẹ́lẹ́ ẹ yọ̀ǹda yẹn ìfẹ́ gbọ́ ẹ yọ̀ǹda tètè tí yín ẹ mọ̀ sọ pé ẹ̀yọ̀ torí jọ́ mi ẹ mọ̀ sọ pé ẹ yọ̀ǹda mo kí ni yẹn ẹ ní ẹ̀yin kọ́ lẹ ní tẹ́ ẹ bá lẹ yọ̀ǹda wàá lọ ṣẹlẹ̀ o ah, ah. ẹ jẹ́ kí n mọ̀ pé ẹ̀yin kọ́ lẹ ní ọ̀sìn láwọn kan náà ní. mo ní ẹ̀kejì ẹ̀yin lẹ dalé wọn rú wọ́n ń jà kí ló kàn yín fúnni eléyìí nítorí sọ fọlá rẹ pé ká ṣàjọ. tí a bá jà kí ni sí àgbàlagbà ṣebí ká bàrà gbàyànjú ẹ ni ṣé kó gbàyàwó ẹ ni. ká dáríjà wọn fúnni eléyìí náà ni pé bàbá yẹn ti sọ pé àwọn jẹ̀bi wọn ò lẹ́tọ̀ kankan wọn lọ́mọ wọn ò lọ́mọ kankan. kódà bàbá ilé jókòó kọ́kọ́ ní. Ah, bàbá àwọn ọdọ́ ṣe wọn kálẹ̀ wọn dá kárọ̀ wọn. <laughs> wọ́n náà wọn ò gbọ́ sọ̀rọ̀ yẹn. a kí bàbá eléjì òkú o. wọ́n tẹ̀lé kí n kò rí bẹ́ẹ̀ pé bàbá o. Ah, wa dáadáa ni bàbá eléjì òkú. máa kí wa eléjì òkú ẹ àlejò wa jó ní o èjò òkú sanwó akọlóyún ti sara sí o. ẹ wá gbogbo yín ẹ wá bá mi bàbá tẹ́ǹtì ìbéèrè kan ni mo fẹ́ béèrè ṣé báyìí sí béèrè ẹ kí wọ́n mọ̀ gé mi bí ẹ ṣe mọ̀ gé mi ṣé ẹ mọ̀ pé ẹni ọba gbọ́n bí ẹni àìtàn ẹni ọba sì mọ̀ ọ́ jẹ àìsẹ́ ẹnu ìbéèrè yẹn kẹ́kẹ́ down straight kádẹ̀ mọ́ lọlé bàbá tẹ́ǹtì sẹ́yìn lẹ lọ́mọ àbí bìdí ni. bìdí ni lọ́mọ. halas bàbá tẹ́ǹtì ní bìdí ni ló lọ́mọ ẹ̀yin ọmọ nàìjíríà ẹ ti gbọ́ o a wà á ṣètò bàbá ọlọ́run jẹ́ pẹ́ fún wa ọlọ́run jẹ́ pẹ́ fún wa ẹ kú gbìyànjú ẹ kú wàhálà mọ́jú ọjọ́ tẹ́ ẹ wá mo gba report mo wá rí wàhálà tẹ́ ń ṣe nù lé mo rí wàhálà tẹ́ ń ṣe bí wọ́n ṣe ń ṣe wàhálà lórí ìyá ọmọ yìí ni wọ́n ṣe wàhálà lórí ọmọ yìí ọlọ́run ó bá wa fún wọn ní àlàáfíà tó péye dídí ni ìyàwó rẹ ni o máa gba ṣe sùúrù ṣe sùúrù kò ní ṣe bẹ́ẹ̀ mọ́ bàbá tẹ́ǹtì náà gbọ́dọ̀ sún mọ́ bẹ́ẹ̀ mọ́ láyé láyé. ọ̀fẹ́ ah! Ah, ọ̀fẹ́ kádàrá ọlọ́run. ẹ ṣeun bàbá mm. o ti wá bìdí nì bó bá fẹ́ fẹ́ mi ó tún lè burú jẹlé lọ o kádàrá ọlọ́run ni o ọ tọ́jú ẹ̀ yóò lálàáfíà bàbá ẹ̀ ó padà jẹun rẹ̀ bẹ́ẹ̀ ni bàbá yìí dààmú fa bọ́ọ̀ bá tiẹ̀ wo tẹ́ nìkankan wọ́n ti bàbá yìí fa wọ́n ti bàbá yìí nà ó tó bá sàbúrò rẹ̀ ńkọ́ ó ní ọwọ́ gbó lọ ni mm. bọ́ọ̀lù ṣe kádàrá nù àwọn ọmọ tó ti bí kó tó fẹ́ ńkọ́ láì jẹ́ pé òbí mọ rí ọwọ́ dààmú lórí ọmọ ọlọ́run ti kádàrá pé nǹkan kan wà attached to it ni torí ọlọ́run bàbá tẹ́ǹtì on behalf of bàbá tẹ́ǹtì abẹ́ ọ́ má bínú a sì bẹ́ lẹ́dàá rẹ̀. alájà. bẹ́ẹ̀tì kí n tó fi ojú kan ọmọbìnrin yìí. kí ni jẹ́ bẹ́ẹ̀tì. ó ní iye tí mo ti ná jáde. táàbù kí ni jẹ́ bẹ́ẹ̀tì. mo fi ń bẹ̀ yín náà ni pé. Ah kí n tó rí ọmọ yìí ó ní iye tí mo ná jáde tí bàbá ìsìnjẹ́ kọ́ ọmọ yé ni kó máa bá mi ná owó mi ìpèsè bí ọdẹ mò ń ṣe bí tí mo bá ti fẹ́ rówó tí màá ná ó fẹ́ mọ̀. kí ni kí ni ṣe ká máa jó ni ọ̀dọ̀ ṣe tọ́lẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ṣe òkú olúwa kí máa jó sí. ọ̀rọ̀ tí ò ní túmọ̀ tá a bá ń fà lọ fà lọ náà ọmọ náwó sí náà ni sọ̀rọ̀ bàbá tẹ́ǹtì ló ti wọ gbówó mọ́tò tó fi wá bí lónìí bóò ni ò ní yá àràpò sí náwó lọ náà nù ṣùgbọ́n náwó tí ò ní túmọ̀ dópin kàkà kó o dúpẹ́ má fà mú oore sun oore fọlọ́run gbogbo àwọn tó dìde yìí lóloko fún ọ lóloko sin lápò gbogbo àwọn bàbá yìí ẹnìkan tó yẹ ká bẹ̀ bí lónìí tá a kọjú sí ni bàbá yìí torí ìwọ ọlọ́mọ náà ọ̀ọ́dá bàbá ìyàwó rẹ̀ wọn ọ̀ọ́lọ́lé wọn ojúṣe lọ́ọ́ wàá ṣe báyìí tó bá yé jẹ́nu alukurani ni ẹ ṣe bíbélì ni ẹ ṣe àṣálẹ̀ yorùbá náà ni ò ṣe ẹ sì ṣe àṣà ìwọlé wa pẹ́ tẹ̀lé o ayé wa ń dàrú lónìí ilé wa ń dàrú torí pé àtẹ̀lé àṣẹ ọlọ́run àtẹ̀lé o kàn lè máa fọ́mọ lóyún o kàn lè máa fọ́mọ lóyún kó o ló ti dìyàwó ẹ̀ náà ìyẹn ò sọ́ dìyàwó ẹ̀ náà ó lọ ọdún mẹ́wàá ń lé àlẹ́ ẹ̀ sí ni ìjọ ọmọ ṣé mùsùlùmí ni ẹ sẹ́kùnrin lọmọ tóbi ọtán okó bọmọ lọmọ àwọn afa wọn bá tú fún ọ ní ìsìn ọmọ òwe kí ló dé tó ọyọjú lé tó fi bímọ yẹn wọn bá sọ àwọn implication tó wà behind ẹ ìwọ ló ẹ ibi ó dé dúró yìí ọ yọjú ilé o ọ lọ dọ̀bálẹ̀ ọ lọ fẹ́ àwọn àfa ọ lọ wọ́n ṣàdúrà fún yín ó ti wà stamp nìyẹn ìyẹn ló ṣẹ̀ṣẹ̀ níyàwó àbíbò ni àfa ìyẹn ló ṣẹ̀ṣẹ̀ níyàwó o kí ó máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwa tá à ń gbọ́ wa lé orí ọbọ̀ sóúnjẹ kẹ́ lọ bẹ̀ kó ṣe o ti ọdún lè wà bí àánú ẹ̀ ń ṣe mí ọmọ márùn tó bí nígbà ọba sọ pé ọkàn péré ń

bàbá tó dúró ti ń wa jọ yín gan a rò pé sáìsì kan náà ni ẹ̀yin ẹja ká sọ yín bọ̀ wọ́n lọ́rùn ẹ rí i pé kò ní sáìsì wọn bọ́rọ̀ ayé ti rí nu. kálukú ọbẹ̀ lọ́hùn àdánwò tó bá gbé síwájú ẹ̀ kó bóun sẹ́ ẹ ni tẹnìkan mọ̀ yàtọ̀ sí tẹnìkan ọkàn lè jọra wọn ni tó ti yé yín àìgbà fọlọ́run la fi ń dààmú ọlọ́run ó jẹ́ pẹ́ fún wa lẹ́yìn eléyìí yóò dà ọlọ́run yóò sọ ọmọ gidi tí ó ṣe yàn gan ọlọ́run bá a sọ́dà bẹ́ẹ̀ wàhálà yóò dópin ẹ̀ ní wàhálà kú lágbára ọlọ́run ẹ̀yìn yẹn wá lé bàbá tẹ̀ǹtì ẹ̀ má bínú o mo kéré sí fún àwọn kan tí mo sọ ẹ foríjì mi èmi kọ́ o ọmọ nàìjíríà ni o àga tí mo jókòó ìtóbi jù mí lọ ààyè ìtóbi jù mí lọ ọjọ́ orí mi sì kéré ṣùgbọ́n ṣẹ́ tọ́lọ́run ràn mí ni mò ń jẹ́ ń bẹ̀ ẹ foríjì mi torí ọlọ́run títí ọjọ́ mẹ́jọ tájọ́ máa pàdé ọ̀túnla Zainab má bínú sí mi sóò bínú àbúrò mi nìwọ mo lè bá àbúrò mi wí títí ọ̀túnla táwọn pàdé lórí ètò kọ́kọ́rọ́ alátẹ